lọ ẹ má fẹ́ nìkan tó ẹ máa lọ sẹ́yìn àwọn wà níwájú máa fún wọn. gbogbo èèyàn tí yá kátìfì yà wà lọ́wọ́ ẹ̀ ná sókè. raise your hand olúwa jẹ́ kí àṣà ògo mi kó fẹ́ lọ́dún yìí. oh God let the flag of glory fly this year. let the flag of my glory this year. gbogbo èèyàn ẹ yá gbàgbọ́. lọ sẹ́yìn pátápátá máa gbàdúrà o jẹ́ kí àṣà ògbó mi ó fẹ́. jẹ́ kó fẹ́ ogun ayé fẹ́ ogun ayé kọ̀. Jésù Kristi Olúwa wa. Gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. Jẹ́ kí àṣà iṣẹ́ mi ó fẹ́ lọ́dún yìí. Iṣẹ́ tí mo ń ṣe jẹ́ kí àṣà rẹ̀ fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. ẹ jọ̀wọ́ Mr. Tokunbo Mamis the uh, program uh, coordinator MC ibikíbi tẹ́ bá wà àwọn bàbá Bishop Ferry Bishop Lucas Ferry please come come up Mr. Tokumbo Martins or Margins ẹjọ ẹ tẹ́ bá mọ̀ wọ́n tàbí tẹ́ bá rí wọn àwọn ní MC alẹ́ yìí wọn bàbá wa nínú Olúwa fẹ́ rí wọn máa gbàdúrà jẹ́ o bí àṣẹ àṣẹ mi. Flag the flag of my job. Flag the flag of my business. Let the flag of my business fly. Let the flag of my home fly. Let my praise of Open your eyes and look at me. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. I want you to pray this my prayer point. Nankachif yẹn sókè. Raise your handkerchief up. Praise the Lord. Hallelujah. wọ́n pọ́ àṣẹ ògo mi táyé fàlùlẹ̀. bí mo ṣe dá kájí fi sókè.

yẹn sókè. raise up the hand that you. ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. call the name of Jesus one. olúwa láti àkọ́kọ́ yìí lọ. all come from this time onward. sọ bẹ́ẹ̀ olúwa láti àkọ́kọ́ yìí lọ. from now onward. ó mọ̀ sọ̀rọ̀. from now onward. kí agbára fún òkú ayé mi kó kú jáde. glory shine my power. ó yá gbàdúrà. olúwa láti àkọ́kọ́ yìí lọ. kí agbára fún òkú ayé mi kó kú jáde. Empower the glory of my life to shine. Empower the glory of my life to shine. Shine, shine, shine, shine, shine, shine, shine, shine, shine, shine. Ẹ tẹ́ wà lẹ́yìn ẹ má wọlé wọ́n bá And yín. pata jọ and pátá pata pata. ẹ lọ sẹ́yìn pátápátá. Ẹ má dẹ́rù kẹ́lẹ́ lọ́wọ́ yìí. Ọ̀kadì bàbá Man ìfọwọ́ pata pata. lọ pata. pátápátá dànù fúnra yín ẹ̀jẹ̀ fún àwọn bàbá yẹn láàyè pọpẹta ẹ̀lọ sẹ́yìn pátápátá. Jésù Kristi Olúwa wa. Amen. Jésù Christ, Olúwa wa. In Jesus mighty name we are praying. Ẹ̀la tó kẹ́ omi. Open eyes and look at me. Praise the Lord. Hallelujah. Kọ́lá wo ni handkerchief yìí? What kind White. White. Ẹ wò mí Look at me. Look at me white color. Kí There is a covenant with white. Kẹ́ ẹ bá rí babaláwo gidi ẹ̀kọ́ If you see a good herbalist. Aṣọ wo ni ọmọ wọ̀? What kind of cloth dey put on? Ẹ̀kọ́ sáwọn babaláwo tó ní I'm not talking about the uh, herbalist with sideboard. I'm talking about quality herbalist. Aṣọ wo ni ọmọ wọ̀? Ẹ bá rí àwọn aláàfáà gidi yàtọ̀ sí ọ̀lẹ́tẹ̀. èso àlàyé. Èrí òní yìí. Your right hand is there. Bẹ́ẹ̀ bá rí àwọn ọba tọ́lọ́run náà. Ìjọba wọ̀. Bí a sọ fún ọ. Fún ní májẹ̀mú. Wọ́n. poison. And the person is eaten by whatever into a white. Somebody is putting out wine. Nínú òkùnkùn. In darkness. Kí lè máa ṣe? It will showcase. Ó máa jáde. You will see. Sọ pé aṣọ funfun kì í á sínú òkùnkùn sọ bẹ́ẹ̀. White cloth will not be hidden in darkness. Ògùn ayé mi ò gbọ́dọ̀ há mọ́. White will not be hidden. Ó yẹ gbàdúrà. Aṣọ funfun kì í á sínú òkùnkùn. White cloth is not. eso Sọ pé ọlọ́run ìgbé orí òkè yóò. Aṣọ funfun kì í yá sínú òkùnkùn. Ògùn ṣẹ́ mi ò gbọ́dọ̀ há mọ́. Ó yá gbàdúrà. Lọ́rùn ìgbé orí òkè yóò.